الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على النبي الكريم وعلى آله وصحبه وسلم تسليما كرتوا غسول الثلاثة ويليها شروط الصلاة إذ شروط الصلاة لا نكرتوا ده àdúgbò máa kí ní ìyáka na'budu wa ìyáka nasta'in ìyáka na'budu wa ìyáka nasta'in magane ko to dama tafsiri wọn yí gẹ́dẹ́ àti wọn ẹ̀hùn ká mẹ́ẹ̀ka ìhọ̀wọ̀ yí rẹ̀ mini na lẹ́yà dẹ̀ ẹ̀ẹ́dàgì e, ọ̀wọ̀ kẹ́gbẹ́ karatọ́ fásíà anu meji fatiha ẹ̀ta kakinihi iyaka na abudu wa iyaka na sta'in ayi uwe iyaka uwe gẹ̀dẹ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ na abudu un ara rẹ̀ wuni ẹnkẹ́ mi ni ẹnkẹ́ ka ọmọ ayi lana abudu ghayroka ẹ̀dùn ọjọ́ ẹ̀ngẹ́ daga confess edaga pledge kakini na rare ne muna lubien na rare begwa matami apa ko ma ko ko ma lubi wa sojon na de oboki achayin na de ama choganin na de ama shaduku kun itodon iyaka na abudu uwe kete ungarare awa umi kpaabo do kagbɔ la dini ɔlɛ kanebi muhammadu n'aŋɔ wa uwe kete na abodo tó ń ara rẹ̀ wín ìgbógi àti ìgbónú àti ìyímọ̀ ọlọ́dọ̀ yìí àádéwò bí lẹ́nu àbíkì àdẹ́bọ̀ òkúta yìí àdéwò bí lẹ́nu tó dẹ̀hùn ìyáka na abudu uwe kete ń ara rẹ̀ wín lánà abodo ọ̀rọ̀ ìrọ́ka abọ̀ ọ̀rọ̀ rẹ̀ wín múnà òbí wẹ̀ ní. وإياك نستعين وإياك تكوكوب وملا إياك نعبد ينعبد يونتا إياك نعبد كده أحد بين العبد وبين ربه ọ̀lẹ́gì dẹ́jà alkọ́wọ́rí ní ṣe dágbàdá dúódùnmù yìí lórúkọ làkìyà kàlẹ̀ nàgánà láìkó aláyẹ̀ àbúdà adó adágọ́ ọgbọ́ ọjọ́ aka kí ní yá bàárà rẹ̀ ń múnẹ́ ilẹ̀ ìyá òṣèdè ohun aláwọ̀ ká tí agbójímọ́ rẹ̀ yìí ẹgbàdọ́ ọdúnjọ́lẹ̀ kí aka kí yá aka náà àbúdù ìjẹ́ ti kẹ́nẹ́ lẹ́kíní lìká ọ̀dọ̀ ọwọ́ gẹ̀n ìjẹ́ ti kẹ́nẹ́ lẹ́kíní lìká ògbù ọwọ́ gẹ̀n ìjẹ́ ti kẹ́nẹ́ kí adágá kiyaka foyon kaki iyaka na abudu wa iyaka na sahin ke dawo kulu ya na lakari kuta fiyam kilamanya ni te sokuta ma wero yiun ni a sokuta ma kponon sokuta ma wupo yiun ẹ̀ẹ́dá dọ̀rọ̀ lójú kẹgbẹ̀ mẹ́wọ́ káyí wà pọ́mọ́ òkúta rẹ̀ wẹ́ẹ́dẹ́ yìí ẹ̀ẹ́dá gbojú mẹ́ kẹ́kẹ́kẹ́kẹ́ sunɔŋɛ ne ɖe ake kpɔdzi me wetee eŋu eƒe ɖa yɛ ɖe òkúta ŋunɔ yi wɔ ɛdɛ yi eŋu bóbi yɔ eyo hɛ lɛ òkúta yɛ kɛ ŋu kìí aɖe yi tókolo eŋu kìí aɖe yi tɔlɔpo kìí alamanya ní òkolo tẹlu daa mà hàn mú yi òkúta lɛ ɔ mà hàn mú yi òhé òkúta lɛ ɔga nìyí ɛnna ekìtì kaki ìyá kanẹ abudu wọ ìyá kanẹ sẹyìn nù. máa rí ọgọ́ yóò kò ló yà ń lò ápàkí ìyẹ́ aka náà ìbúdó wọ́n ìyẹ́ aka náà tẹ̀ inú ẹmú dábà ó yẹ ó kò ló yẹ nẹlẹ́ ẹlẹ́ òlẹ̀ ahímúkìṣẹ́ lẹ́gbẹ̀yọ kẹ́ngẹ́kẹ́ngẹ́ alọ́ ọ̀nà yọ ọwọ́ ọ̀ṣọ̀ṣẹ́ pẹ́ abẹ́ni àkọ́wọ̀ ọ̀rọ̀ ìkọ́lẹ́ alọ́ ọ̀nà ó yẹ àbẹ̀kọ́ ló ìyìmọ̀ ìsẹ́rìn ní

Mm. alkawari ya ji gogo yake ce daku ki ce kota ne bayan al'abidi yake dagba dadu wa rabbi ko doyen ke shona wi kakinihi allah ya buda ka ko mu ba ya bara rengu munen ya bara rengu don ibo tena te ko yin owo don illa iyahu sede ohun allahu katete ni agboyi moyin ọbọnù mọ́ kádẹ̀ wa iyaka nasta'in e àwọn mele do mayin on de wa iyaka nasta'in wa gede gede kate nasta'in o ngatini ngbutuku ugbun o yola olele ahdun bayna al wa bayna rabbih alqawri ti agbade dukodun alla yasta'ina iya tina tekunu gbogbo egwu ama atanwun ihe alụta oji kebere atanwun gị na yi ka ha tanwun gị eju tọrọ ije n'aja gị tanwun ala ya fẹ̀yìnà bí ahadin ya nya te na teko pẹ̀hún ka wọlín gbé wọlín abẹ́kọ́jọ́ tí ewu òun ní àbúkọ́ ọ̀la abẹ́kí okwu na gbugburigbu ya bigba kpokekpoke okwu na mmadụ okwu na emisi inye ahụ la ina hụ bịa ta nwuche ime obodoma emume okolodoma ma na eme okwu da ke ate na teku kugba ama ewu ma laa yasta'in na bi ahadin ite na teku kugba na ka mgba bụ ewu amatanwu takẹrí bó èkì e yẹ́ pàmù béwólẹ̀ àmì àtiwájì jì fìtínà mẹ́jà tẹ́ni àmì àkàkú ọtẹ́ ewu kẹ́ẹ̀dẹ́ ni otegu kame titati gbele kane kera tako katu ile kame kuwa kame akile domo ni ile chi imi alume ngamero eri akpa sowo omo kobia inwo yeto la ehun gbewu isebo gbewu kuma ti ehun wo yeto ma bi kuwa ye emi ame yaro amene ke we lo lan ti de kame so te wa mele mm so te wi akpamaki icheni wayi umachele cha auhana eneduki unga cha ponichi unga kani isa ni punishment ni ama uweke muda cha bapa ke yetu popo bi yete ngote wu bi yete ngami kavere bi ama ke mu totani hmm. hmm. وإياك نستعين يعتقد أحكام المصلين القول المبين في أحكام المصلين ابن باز ابن عبد العزيز يوجي إياك نعبد يعني دي error mistake كما دو وشاش أما شو وشاشي إياك نعبد وإياك نستعين كده إيه تالون أدنك يومالي dábọ́gọ́ ògbógi yí àdínì àmì ọwọ́ àpàálẹ̀ òwò yìí ayodu máa lọ ọ̀làmọ̀ àlẹ̀ òwò màmá ànàngà ní kọ́jọ́ ẹgbẹ́ wa tí a máa mẹ́ ìyá kaná àbúdó ìyá kaná sẹ́yìn tó máa dúdú kí kẹ́ni kí àmì ìyá méjì kìí lẹ̀ ìyá ka ọ̀yà mẹ́tẹ̀ká gbọ́ ìyá ka iyaka iyaka jahili ko daga to ye iyaka to iyaka bai iyaka kidan gbin makote qur'ani ne iyaka iyaka bi tasdidi ya tasdidi ya o ya o yele na karama bodo mo amma ni mudalu ki jahili ta ce howo yi iyaka na abudo iyaka nasta'inu oge ki mami jahili ola bo mama na ngawe ko se karatu ni onye uja ke iya aka ufane ulu na abudu nga maye ararele wa iyaka mayuge ufane ulu ha nese inu nga mate na te koko gbele yo ebi ya lele wada ka kayo ere abalo ozo ti ohun kide le ka odo mowo ola koko ya ya dubia ola mu koko ọ̀lẹ́wọ̀n ọmọ káàfìrí ẹ̀gà bí dùbìà mi olùgbòmù yàyà adági ọwọ́ ìyá kaná àbúdò òwà nà òlù ngàmá yà ara rẹ̀ lẹ̀ wọ ìyá kaná sẹ́yìnù òwà nà òlù ngàmá yà amma ne yake wani bo tauhidi bo yake na dini ya nabi muhammadu iyaka ọ̀rẹ́ mẹ́ta bí i ìyáka ìyáka ìyá ni kìí ṣe ní kí ẹ́dẹ́kẹ́ tẹ̀ṣídìí ìyá òlẹ́ṣe máa fi hàtí ya kale bi mana et ya le cheda be da go giri ta ke nya do hmm. i ya ka aliko iyyaka na'budu wa iyyaka nasta'in so amala ngade le